إله إلا الله إلا الله إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله إلى الخيرات في الله لا إله إلا الله لا إله إلا الله قدمت ما رجال الله أرجو ما رجال الله fún gbogbo dẹ yóò kò bá pátá àìdó àìdẹ́ta pápátá ìdí bàbá wa ṣe mọ́ àléfà gbogbo ayé lẹ́nìí tí wọ́n fi ọwọ́ sí tí wọ́n sì san ìtì pé kí n máa jẹ́ àléfà gbogbo ilẹ̀ Yorùbá. orúkọ mi ni Alhaji captain rasheed adisaraji. orúkọ mi ni muhammad lahadi muhammad jamiu ọláfímíhàn tí mo jẹ́ imam faida fún gbogbo Ọ̀yọ́ state tí mo sì jẹ́ vice president fún bàbá wa tí wọ́n ń wé láwà ní lónìí. my name is sadaji abdulrafiu adisabiti èmi khalifa alhaji abdullahi abdulsalam adébólú. èmi ṣe abdulwasi salahudeen chairman oyo state god assembly. a dúpẹ́ pé gbogbo ẹ̀yin yàn ẹ tún jáde inú mi dùn eléyìí náà fi hàn pé ẹni tí ọlọ́run fẹ́ ló yàn. ọlọ́run á kún gbogbo alọ́wọ́ lọ́wọ́ gbogbo ìgbésẹ̀ wa ọlọ́run dákun jẹ́ kó ṣe déédéé tiẹ̀ ọlọ́run àti tànàbí wa Muhammad sọlá sọlá. Nous venons ici au Nigeria au nom du calife Cheikh Mahmoud Mahi Ibrahim Yas pour mettre euh, le hammam au calife Cheikh Mohamed Salih Saad Nekan pour le mettre le grand calife ici au, terres euh, terre de Yoruba, au, euh, village de Yoruba et euh, pour, représenter le calife général de Medina Bay. Je salue tout le monde et je prie pour tous pour que cela ça que nous voulons, que Dieu le garde pour toujours et nous donne longue vie a benediction. Uh, we are here today to celebrate with our Khalifa, Sheikh Salisu Adeneka, the new Khalifa of the Yoruba land. We are praying for him, we pray for everybody, and we pray for all of the Nigeria. God, we accept all of the prayer. Bijay Rasulullah Sallallahu Alaihi Wasallam. Alhamdulillah, wa salatu wa salamu ala Rasulullah. وعلى آله وأصحابه وعلى التابعين والتابعين بإحسان إلى يوم الدين آه، ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ọlọ́run á kí wọ́n ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ torí iṣẹ́ gidi iṣẹ́ pàtàkì ni wọ́n gbé dání ọlọ́run náà á ṣe iṣẹ́ náà nírọ̀rùn fún wọn. Salisu Alao Adenekan represent one of the largest now Faidat Tijani organization in Nigeria. The numerical of this is going to millions and millions and millions of people all over Nigeria, in fact all over Africa. So we, are, we thank God for him. Our prayer is that we will continue to lead this organization in good strength, with good wisdom, and this tenure of office will be extremely productive and will be useful to humanity at large. Pray for Baba Dinako on his elevation as the Grand Cadi Tijania Society of for the whole Southwest including Edo and Delta State. It is an upliftment from the, the Grand Kadi of Ogun State to the whole of Southwest. We thank Almighty Allah and pray that Allah will grant him long life and good health to hold the posts and to lead us all the rights. jẹ́ wòlíì ńlá hmm, owó sultanu owukino òun náà ni bàbá wa ni bàbá àgbà ni bàbá wa tí wọ́n jẹ́ sultanu owu kingdom eh, bàbá wa chief ma ọba yusuf jẹ̀sà kọ́mọ́lá ọ̀rọ̀ wọ́n ní ìlú àwọn àgbà ni wọ́n jẹ́ fún gbogbo ọ̀yọ́ òkè pátápọ̀ alẹ́dí ọlọ́run jẹ́ kí wọ́n kún lẹ́mìí kí wọ́n fi àlàáfíà àti àzùkì ọlọ́run wọ́n fi lò ìṣẹ́gun ọ̀tá ní kọ̀kọ̀ àti gbangba ọlọ́njogún ẹ̀ fún wọn. bàbá wa Fadilati Sheikh salis aláwọ adẹnẹkan fún ayẹyẹ ìwéláwà ní ti uh, grand khalifatul ulama fún gbogbo ilẹ̀ yorùbá edo and delta state so kọ́lọ́n kó bá wa dúró tì wọ́n kọ́lọ́n kó bá wa ràn wọ́n lọ́wọ́ ọlọ́tí gàdúgbà muhammad. salis aláwọ adẹnẹkan àṣeyẹ tòní ọlọ́run yóò jẹ́ kí ó rí ẹ̀mí gígùn lò ó ọlọ́run yóò jẹ́ kí ó rí àlàáfíà ọ̀dọ́ wọn wọn láṣeyọrí wọn bẹ̀sẹ̀ já wọn ò ní fàìsàn ló wọn ò ní fi àrùn wọn ò ní ráre ń bẹ̀ àsìkò tí a dé pé wọn mọ̀ sí dáadáa lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó wọn lórí ẹbí lórí òkùnkùn tìjà ní àlápapọ̀. a kú oríire pé ẹni tó tọ́ tó yẹ iná la fi ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ̀mí wọn gùn yóò jẹ́ wọn pẹ́ lórí oyè ọ̀la adúpẹ́ fọlọ́ náà tó yẹ pé agbèrò ó sì jẹ́ kérò wọ́n jẹ tó adúpẹ́ ẹ̀mí bàbá wa náà gùn o ọlọ́run nìjẹ́ ọba jẹ́ o àléfà gbogbo wa nílẹ̀ Yorùbá tí bàbá wa ṣe ò máa yí fọwọ́ sí ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. Fadilati Sheikh Salis Alawa Adenekan the grand Khalifa of Tijaniya fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta kọlọmọjọ gùn lẹ́mí wọ́n ti ń bá ṣe Ọlọ́run bọ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ wọ́n ti ń bá ṣe Ọlọ́run bọ̀ tipẹ́tipẹ́ tá a lè kà tán ibi tí mò ń sọ̀rọ̀ nígbà táwọn náà wà lọ́dọ̀ tá à ṣẹgbẹ́ Umar Sanjay àwọn ni àwọn ni chief missioner wa fún gbogbo Lagos state wọ́n tún wá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ wá gbé wọn dépò yìí kọ́lọ́jọ́ ṣe pẹ́ ṣe jìnnà. bàbá wa sheikh muhammad salis alao adẹnẹkan tí wọ́n jẹ́ khalifa tukulafa ìwọlẹ yorùbá edo and deltas gbogbo àti àwa sí àyè yìí a máa pàtàkì yín a sì kí yín ọlọ́run yóò sẹ́yìn lẹ́sàn-án àáfàá wa olórí àdéhùn gbogbo ẹ̀gbá alhaji sheikh muhammad salis alao adẹnẹkan tí à ń wéláwà ní tìjàníyà fún ní èyí tó ń jẹ́ olórí ìpínlẹ̀ Ògùn olórí gbogbo ilẹ̀ Yorùbá Ẹdó àti Delta Ọlọ́run jẹ́ kí òye náà kí ó mọ́rí.